إن الحمد لله نحمده سبحانه وتعالى ما لكم ولا هم بشيئا أن الله àwọn àforíjì rẹ̀ lọ́sọ̀rọ̀ ọlọ́mọba yìí. ti lórí múni ọba tí òlá láti jọ ọba tí òlá láti gbé bẹ́ẹ̀ ni fún ọjọ́ yìí bí a tọ́jú wa àyẹ̀tí ọ̀fẹ́ wa àdéhùn Muhammad sọ̀rọ̀ mọ́ wa àdéhùn ọ̀fẹ́lẹ̀ ẹ̀rù fi ọ̀rọ̀ òtútù ọ̀rọ̀ àbí ẹ̀tọ́ ọ̀fà àdéhùn ọ̀rá mẹ́ ní àánú ẹ̀tọ́ ọ̀fà àdéhùn ọ̀rá mẹ́ ní ìjẹ́ ti gbogbo ayé pátápátá ilé ìyàtẹ̀lẹ̀ wa ti kọ́lọ́kọ́ wa pẹ̀lú kí a ti gbẹ ee kálukú òṣèré ìlànà òṣìṣẹ́ ọba àdáàbẹ̀mú dáadáa ìlọ ní ọjọ́ àjíǹde ọlọ́ọ̀bà ìjọba ọlọ́ọ̀bà kan olùkókó bẹ̀rẹ̀ ìgbàgbọ́ òkú pátá ẹgbẹ̀rún ọlọ́ọ̀bà nígbà òdodo ẹgbẹ̀rún ọlọ́ọ̀bà kí ẹ ti kí ọ̀ ó ti da alẹ́ ìgbẹ́jà nílẹ̀ lọ olùwàṣẹ bá bẹ̀rù kí ẹ ti sọ ìgbọ́dá nínú ọ̀rọ̀ yóò O lápá adágún nítorí òun ó dà ó ní àwọn ẹ̀sẹ̀ ìkùnrin bákan náà òun ṣe òun ṣàtúnṣe àwọn tẹ ní òun ṣe àbójútó ẹgbẹ́ ìgbìmọ̀ ẹni ló tó ẹgbẹ́ lọ́wọ́ àtúnṣe rẹ̀ olùwàjọsọ bẹ́ẹ̀ fún àtìkiri ní èsì ọgbọ̀ngbọ̀n ẹ̀yẹ́ tó wọn máa lò ẹ̀yẹ́ tó ní àwọn tó ti kọjá ìná ẹ̀mí a ti sọ̀rọ̀ nípa ní sẹ́wọ̀n tó ní yàtọ̀ hajj ọ̀hún èyí jẹ́ ìsinmi ọ̀rẹ́ yẹn èyí jẹ́ ìlànà lórí jẹ́ hajj wọ́n lọ́wọ́ bá àdéhùn ọlá pèsè ìrẹ̀lẹ̀ bẹ́ẹ̀ la ti mú wa nípa àwọn ẹ̀kọ́ èyí tó yẹ kó gbogbo wa láti pátápátá èyí tó yẹ pé òun náà ẹ̀ka fi kíná sí wàhálà yìí wa tí o wà láti mú òkè síwájú tí wọ́n máa tẹ́tọ̀ títí wọ́n lù parí iṣẹ́ ńlá èyí wọ́n gbé lọ́wọ́ bákan náà ti pé àgbẹ̀ ààbò nípa iṣẹ́ pé ó yẹ ká pèsè àwọn òkè tó yẹ ká mójútó níbi ká mọ ọlá níbi ká mọ ọlà ká mọ àwọn òkè ìdápẹ́rí ká mọ àwọn ẹ̀sà èyí tọ́lọ̀ ọba àlejò ọlá tó gbé fún àwọn àwòrán àwọn àṣàròmí ṣèlúfọ́yì àárín ọmọ akẹ́ àròmí ní àṣàròmí kí ni àṣàròmí alùpùpù ní àwọn ọ̀pọ̀ sí àtúnyà ní àwọn ọ̀pọ̀ dání àdìọwọ̀ àdìọwọ̀ méjì tó jẹ́ àyà àpọ́nlé pẹ́lẹ́ gbogbo àwọn ọlọ́wọ́ ọba ní ìjọba wọn ọ̀pọ̀lọ̀ ti sábà yí bẹ́ẹ̀ òun báyìí wọ́n bọ̀rọ̀ àti ilẹ̀ ìyẹn ló bí ń ké ní harrod harrod harrod tí wọ́n bá abẹ́ mọ̀dínà ṣe méjèèjì ló wá papọ̀ tó ń gbé ní harrobẹ́ ní harrobẹ́ tó ọ́ọ́lù àwọn tó máa ń bọ̀ nípa ẹni tó jẹ́ àwọn alámòjútó rẹ̀ ó ga ọ́ọ́lù alaharobẹ́ ní sàlìfàyè alámòjútó ààyè ọ̀wọ̀ méjì ó jẹ́ ààyè ńlá ó jẹ́ àyè àpọ́nlé àwọn àlejò wọ́n ṣe ní jọ́nẹ̀. ọlọ́run ní ọwọ́ pọ̀ láyé tí wọ́n ṣúwèé fún àti ìbò àti ibi tó ṣe ní ibi tó kọ̀ sí ní kí làtàtà wá pa pé láńlá ìṣẹ̀dá ní ìṣẹ̀dá. ìṣe ta ní kó ṣe ní tí kò ilé fún ìní ọlọ́run ọba pẹ̀lú pé kí ni gbọ́dọ̀ kéde ìní ọlọ́run ọba o. ilé tí wọ́n ní ọkọ wọ́n wọ́n kò lù dàrú dàpọ̀ ìyẹn ló tẹ́lẹ̀ gbogbo àwọn aláwòsàn kàába iṣẹ́ tí wọ́n gbọ́dọ̀ lójúkò tọ́lọ́ fẹ́ fún àdìbò ayé láti rẹ̀ ní. ìṣe bá ń sàkóso ilé yẹn ní gbọ́ọ̀ ìdí gbogbo ẹni tó mọ̀ wá sọ wá sọ pátápátá láti dúró tó máa wá kí àyè yóò máa wọ̀ ní àyè tí wọ́n. wọ́n lè àyè yìí gbogbo àwọn tó máa fi ń ṣìkà wọ́n kọ́ yìí àwọn tí ó máa kírun níbẹ̀ ẹ máa dé báyìí lọ́wọ́ àwọn tí wọ́n wọ́n ń kà jùl àwọn tí ó máa kú tí ó máa jùl ẹ máa tó lọ ìyẹn fún wọn. bákan náà pé ọlọ́run bá dẹ̀kọ́ láti kọ́ fún wa ní sọ́ọ̀tù bá kọ́rọ̀ láyà wọn twenty five olúwa ẹ̀jẹ̀ á fẹ́ẹ́ lẹ́yìn àwọn ọ̀gá àtàlù yẹn. ìgbà tó olóhùn bá ti dí àyè yẹn ilé tá à ń pè ní káàbà yẹn àwọn ọlọ́run ní kó máa dé wọ̀ sáà àtàlù yẹn. títí táwọn yóò máa lọ tí ثم لو يكون فعلت لأنهم غالبوا فهذا خليفين وكانوا الذي يكتبون أو يأتيه الناس إليه إذا لم يوم على تفكروا في الجامع تحت ربه أو لهم على تشعب إليه وأما الكوميرسيالي مقبالي أو الأسرائي مقبالي أو لهم علي أنزلت يعني مقام إبراهيم واتخذوا مقام إبراهيم مصلى إمام هو يعني إبراهيم أخيرا إمام هو كتاب عن الإسلام ẹ máa yẹ lẹ́sìn náà níbẹ̀ ọlọ́run bá láti bẹ̀ torí àforíkó mi ọlọ́run bá lè jọlá púpọ̀ tó wà lẹ́nu àdéhùn wa ìṣòro àdéhùn àdéhùn sẹ́lẹ̀ nígbà tí a ní ikọ̀ àdéhùn àdéhùn sẹ́lẹ̀ nígbà tí ọlọ́run bá láti olùkó gbé àyìn lọ ọmọ rẹ̀ ọlọ́run kò gbé jáde kò lè àmì ìkọ̀rọ̀ ìlú gbé jáde ọwọ́ àtiwá ìlú mọ́tíkà ìlú mọ́tíkà ìlú tó òun kankan yìí ilẹ̀ apálẹ̀ yìí àwọn ọlọ́run ọba ilé ìdílé babaláwo ta wọn ò ìgbà tí wọ́n gbìn ilẹ̀ tó lé ìgbẹ́ ọlágbára ilẹ̀ ẹ̀kúnrẹ́ ni tó máa ń gbé dẹ́sà tó dẹ́sà tó lágbára ló kà wá. ṣùgbọ́n àwọn ọlọ́wọ́ bá àlẹ́ jọ́lá iná ẹ̀ tó lé bàbá wọ. àwọn ọlọ́wọ́ bá ti gbé bẹ́ẹ̀ ni ò lẹ́kọ̀ọ́ rẹ̀ wọ́n lára ju ọkọ̀ bí àdúgbò náà fẹ́ lu ìlú báyìí. torí pé tó bá yẹ pé ìlú náà ọ̀bọ̀ kẹ́ni wọn ọ̀bá kò ṣe tó. nígbà náà ìyẹn bá lọ lálẹ́ bí ọlọ́run kẹ́ wọn ẹ̀ ti títí ìbá ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti ní sáàtì ẹ̀ṣẹ̀ tó bẹ́ẹ̀ ló lè rí bá ní àbọ̀dá o. Torí pé pẹ̀lú orí pẹ̀lú rúùtù ọ̀dọ́ àlè wọ́n ti ní ìpínlẹ̀ ẹ̀ṣẹ̀ tó yẹ bẹ́ẹ̀ ló yìí ẹ̀rọ fáàbò ààbò wà tó. Torí pé kí ni ọlọ́wọ́ wa tẹ́ wọn níbi. Àmì ìfọ̀ ọ̀yìn máa ti sẹ̀lẹ̀ àtúntò wá sí ọmọ ìka rẹ̀ á orí jẹ́ ọmọ ẹ̀sìn rí ó lè rí. Àmì ìfọ̀ ọ̀yìn wọn ní rọ́pàlẹ̀ ìlú ọlọ́wọ́ wa. Ìlú ọlọ́wọ́ wa kí ni àtẹ́ǹtù من مريدته بواد البيت الفاتح أو من واد عليه إذا اسمه واد فرنسي يلوك أنتيه مكاكا يلوك هو مكاكا يلوك lórí ló mọ́ gbọ́dọ̀ ká ìkó ìsàkó bẹ́ẹ̀ lọ́dọ̀ ká ẹni tí ọ̀rọ̀ tí wọ́n kẹ́ pọ̀ kó bẹ́ẹ̀ lọ́dọ̀ ká ní. tábọ́dé ló àwọn máa dì ní múra ẹlẹ́dẹ̀ lọ sí òun mo bá tẹ lọ́dọ̀ ká lọ́pọ̀ wọn. ìbílẹ̀ ló máa lò lọ́la àti ìbílẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọlọ́wọ́ báyìí tí ọ̀gbọ́n tí wọ́n ti gbà rárá ẹni bá wọlé fún báyìí wọ́n lọ́wọ́ yóò wá sí ọ̀la àtẹ̀sẹ̀ kúlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kí lọ́wọ́ tí òṣèlú ẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ torí kí ìdílé láti ẹ̀jọ̀ mọ́ta àti o ilé ẹ̀mí ti wọ́n látara káyọ̀ ìbọn ìmọ̀ àti ìsìlẹ̀ obìnrin kìlọ̀ náà bá ti ṣe ní ilé ẹ̀mí sókè àwọn ọmọ àti ilé o tí ó máa bà wọn kúkú ní ẹ̀sán lọ ọ̀rọ̀ wọn máa tó yá sí wọn. bá ti pèsè fún wọn bá ti ìlú yẹn wù kẹ́kẹ́ wọn bá ti pèsè fún wọn bẹ́ẹ̀ torí kí ni láàrin àwọn yẹn onídàájọ́ ní bàbá mi bàbá mi àgbà ìwà yìí kọ̀dé ṣàkóso ọmọ ká ó ti sọ yìí kó tẹ̀ ìlú ọ̀wọ̀ èmi náà wá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ọba mú ìlú mọ̀dínlẹ̀ àbí wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ìlú ọlọ́wọ́ ọba káfíìnì ẹ̀yìn náà mọ̀dínlẹ̀ ìlú mọ̀dínlẹ̀ yìí ṣé káwọn ọmọ nígbẹ̀ àgbọ̀nsá àti ìjọba ọ̀ àtẹ tàbí kíkẹ́ wa káàdì tí wọ́n ti wọ́n tún bá a ti ìjọba ń sàlọ̀ àwọn ọmọ mi máa ń ti kí n àgbàdo àkọlù kò ní ẹ̀yọ̀ pọ̀ tó máa ń pé àwọn ọlọ́dà tí mo ti lọ àwọn ọ̀gẹ́ yóò ní pamọ́ sí wọn mú wọn kí ẹ̀ka nígbà tẹ́lẹ̀ mú wọn ká yà kúrán ṣùgbọ́n lọ́dà tí wọ́n lọ ọdún kékeré wọ́n máa gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ká wọ́n máa gbọ́ yé kí á ọlọ́run bá àlejò ọlá ti ní oṣù tó pọ̀ kí á yìí àti wọn akọ́lé ìyá inú ọ̀rọ̀ wọn wọ́n ní kó mùsùlùmí pátá ni wọ́n ti bá lọ pé mọ́tò àti mọ̀dínà òun náà yìí ìlú tó ń lọ́lá ju gbogbo orí àyípadà pátá láti sábàwò practically mọ́síkà lẹ́yìn ní sẹ́ńtà òdùwọ̀ ìlú kọ́tẹ́ ní kí gbogbo àgbẹ̀tọ́ wà láàrin gbogbo ayé mọ́síkà láàrin gbogbo mọ́síkà ọlọ́run wá ní tí wọ́n ewé ìta mọ̀síkà wà kó máa wà láàrin gbogbo mọ́síkà kẹ̀kẹ́ gbogbo jẹ́ pé mọ́síkà ní sẹ́ńtà gbogbo ayé kàábà tó wá jẹ́ sẹ́ńtà gbogbo mọ́síkà kẹ̀kẹ́ fún ara rẹ̀ ìṣèlú ọ̀pọ̀ débi pé ọlọ́run wá ní ìjọsìn yẹn láti lẹ́wọ̀n ìdíkejì ìyẹn ìlú mọ́tíkà àti mọ̀dínà ní ẹ̀rọ méjì ṣe ìfẹ̀yìn ọlọ́run máa lè jọlá ní wọ́n máa jọlá púpọ̀ ní ọlá tí ò sí wẹ̀ ẹ̀gbọ́n láwọn àyẹ̀wò mi ìlú jẹ́ pé ìlú tí ẹ bá kí ní ẹ̀rọ mọ́tíkì ìlú tí níbẹ̀ alẹ́ sọ̀rọ̀ mọ́ times ju bí ẹ̀ kí ń wò ní ìlọ pẹ̀lú ọ̀la ṣe máa lágbára rẹ̀ kí wọ́n ti fẹ́ kí oní ṣàrọ̀ àrẹ̀ ṣàrọ̀ fọ́ọ̀kì. orí kí èèwọ̀ tí ẹ bá gbé bẹ́ẹ̀ ọkọ̀ ńlá ní ìgbà wá ọ̀dọ̀ tàì. ẹ̀wù ìjọba yẹn ẹgbẹ́ ẹgbẹ̀rún ọ̀dọ̀ ọgọ́rùn-ún ló ń lọ láti òkè ẹ̀kẹ́ omi ẹ̀ lọ. bákan náà ni pé òun ní ìlọ́wọ́ rí ní àjọṣin mẹ́rà tí ìlọ́wọ́ àmọ̀ sí rẹ̀ ìrù tí a bá gbé níbẹ̀ ọlọ́lá ju òun tí ẹ̀ gbé nínú omi lọ nígbà ẹgbẹ̀rún. ìyẹn tó ká bára kí òun kò kó mọ́tò ajá yẹn pátá táwọn kò sí àrẹ nínú pé wọ́n á fi wù yẹn nígbà tó fi wù mọ̀ nílẹ̀ nígbà tó wà jáde àwọn àmàlẹ̀ tó mọ̀ wọ̀lẹ̀ sílẹ̀ nígbà ìjọ lójú láti bá nínú rẹ̀ lọ. bẹ́ẹ̀ ni wọ́n ti kú bá àlẹ́ tó mọ̀ wọ̀lẹ̀ sílẹ̀ ó lè tó bá gbéra tó jẹ́ kó kírun àti lọ́ọ́ kírun tó ti wù wá ó lè lọ́ọ́ kírun bẹ́ẹ̀ ó sọ̀rọ̀ á nítorí kí lọ́ọ́ kírun bẹ́ẹ̀ ni ó wá lọ́ọ́ tí ọlọ́run bá gbé sí àwọn àyè tí ò sí nínú omi wọn láyé torí kọ́ ọmọ àyè ti ọlá pé kí wọ́n ń gbé èèyàn ká ju ẹni lọ bẹ́ẹ̀ ló gbé àyè ká ju ara wọn lọ bẹ́ẹ̀ ló gbé oṣù ká ju ara wọn lọ bẹ́ẹ̀ ló gbé ọjọ́ ká ju ara wọn lọ èmi ààbà àkọ́tù ni wọ́n fi ọlọ́run ọba yìí gbogbo ẹni tí ọlọ́run mọ́ta táwọn náà kó pé mọ́ta ni wọ́n bá wọn sí ẹni tí ìjọ ọmọ mọ̀dé tó bẹ́ẹ̀ ni wọ́n ti rẹ̀ fún ọdún òsì wọ́n tún lè rọ́ọ̀bì ọlọ́run ọ̀gbìn ó pín lọ́wọ́ òwúrì gbogbo ẹni tí ń jẹ́ àlẹ́bí ọ̀rọ̀ tó lọ́wọ́ ọba táwọn ọmọ bẹ̀rẹ̀ ọ̀tọ́ lọ́wọ́ sí náà lẹ́bí. àwọn kọ́ ọlọ́wọ́ ló wù ní máa ń tẹjọ́ bá wù máa ń sa àlẹ́ kalẹ̀ bí ti máa ń sa ìkọ́ bá wù ti máa ń sa àlẹ́ kalẹ̀ nìyẹn. àáké anisa Muhammad sọ̀rọ̀ wá wà lẹ́sẹ̀ ó tọ́ka síbi pé ká sọ pé ìlú mọ́ká ìlú kẹta ìfẹ́ máa bàbá ayé kí máa ti ti mọ́mọ́ hàn gbà wá àti ìlú mọ́já àti ìlú àrùṣẹ́ ìbà anisa sọ̀rọ̀ wá wà lẹ́sẹ̀ wọn àtọ́mù mọ́tà ó ní àwọn ọ̀dọ́ mi wọn ò ní jẹ́ kò ní kó owó náà máa bẹ lára wọn òun jẹ́ kó lára àwọn ọ̀dọ́ mi tí wọ́n bá ti ń bá bàrà ní mọ́tà yìí. wọ́n ní sọ́jà ń tí wọ́n ti ní tí wọ́n kò gbọ́ ọlọ́wọ́ bákan ní pé nígbà tí a lè sọ̀rọ̀ bá wà síra tó fẹ́ jáde fún olùkọ́jà olùkọ́mọ́ ìdílẹ́sẹ̀lá káyọ̀ alùpùpọ̀ òfin ọ̀rọ̀ àwòrán á ìwọ ni gbúdọ̀rọ̀ ó lóore lórí ayé mo bá wọn wúra ìrẹ́ ìlú mọ́kà ìwọ ìlú bá wọn wà lẹ́kẹ̀ ọlọ́dẹ̀ bíjú wọ̀lẹ́wùlà ẹ̀sìn òkúrí títí ní náà àkọ́ tí ẹ bá rí pé wọ́n lé mi jáde kúrò nínú ìlú mọ́kà ní àpè máa ń jáde nítorí nítorí oore ìtọ́nà máa ń fi síbẹ̀ nínú àdéhùn mi alẹ́ sọ̀rọ̀ bá wà lọ́sẹ̀lẹ̀ ó ní kò yẹ ní gbogbo ẹnikẹ́ni tí wọ́n ń bẹ ní kọ́tà yìí kó máa wá sí nǹkan ìjà káàkiri gbogbo nǹkan olóró bí ẹ bá wà ní kọ́tà gbọ́dọ̀ máa gbé káàkiri kó máa wá mú àdá káàkiri kó máa mú nǹkan ìjà káàkiri alẹ́ ní kò sí ẹnikẹ́ni ní gbogbo yìí. lẹ́sìn bá jẹ́ mùsùlùmí nínú kọ́tà yìí kó máa mú nǹkan olóró káàkiri alẹ́ ní kò sí ẹ̀yọ́ bọ̀ ṣe tó ti sáté mọ́tà tó sọ ìlú mọ́tà tó gbà lọ́wọ́ àwọn kèké yẹn lẹ́ wípé ìlú mọ́tà owó ní ààyè owó ní gbogbo wa àyè tẹ gbọ́dọ̀ jagun bẹ èèwọ̀ ìfẹ́ èèwọ̀ ni ó lé pé ìlú mọta ibi tí wọn yẹ àwọn gbogbo tí pátápátá ni ẹni kẹjọ wá rì ọlọ́run ò sí lẹ́nu ọkùnrin kejì ìjagun ìlà ìfà àti ìrìnà ààrẹ sáà ẹgbẹ́ni náà ń gbèdé dáńtò ìkókó látò bá ìlà àdúgbò wọn kò kọ́ńtà ìlú yẹn àtọ́wọ̀n kú láti rẹ̀ yẹn àdúgbò sọ̀rọ̀ bá wà lẹ́sẹ̀rẹ́ ó ní owó àárọ̀ ọ̀hún kẹfọ́ pẹ̀lú ìlà ayọ̀lẹ̀ nìyà lẹ́yìn ìjà sọ̀rọ̀ ọkùnrin ti padà ó ti dèrò kẹ́sìmọ́ bẹ́ẹ̀ dàdú bẹ́ẹ̀ títí náà láàyè ó bẹ̀rù sọ̀tù ibi tí ń jẹ́ àwọn ọmọ ká èèwọ̀ ni ẹ̀kọ́rọ̀ kékeré ẹ̀kọ́rọ̀ kékeré rẹ̀ wọ èyí kékeré ibi tí ń jẹ́ mọ́kà kankan èèwọ̀ ni àtìlẹ̀ ẹ̀kọ́rọ̀ kékeré ẹ̀kọ́rọ̀ kékeré rẹ̀ bẹ́ẹ̀ ni kí ni ẹ̀kọ́rọ̀ ké ẹ̀kọ́rọ̀ lẹ́lẹ́lẹ́lẹ́ mo bẹ́ẹ̀ kan rẹ̀ ní níbi tí máa ń jẹ́ mọ́kà kankan kí ni ọba jáde fún mi arọ́ burúkú láti ju eré ìdí àwọn aráàlú máa ń dúró arọ́bà kì í sara mọ́kà kankan ó ti kó òdìjà ìmọ̀tẹ̀lẹ̀ arọ́ mi tó ìyẹn ló fi jẹ́ yí pé àwọn ọlọ́làájì tí wọ́n máa ń ṣe ájì nínú ṣe ájì wọn wọ́n máa wọ harọ́ wọ́n máa jáde harọ́ ṣùgbọ́n gbogbo mi tí o ṣe harọ́ gbogbo ẹ̀ gbogbo mi tí o ṣe harọ́ gbogbo ẹ̀ èyí kọ́ ló fi kọ́ lọ harọ́ pa lè parí òmùrọ̀ èyí wọ́n jáde àti sọ̀rọ̀ mọ́ wà lọ́sà ó dẹ̀ ẹ̀kọ́rọ̀ ọ̀hìn kẹ́kẹ́ ń bẹ́. ó ní ilà lókè àkọ́bàrà àtẹni tó bá nìkan tó bẹ́ẹ̀ jùlọ ó bẹ́ẹ̀ lọ fẹ́ ta ló ní kẹ́ yìí o kọ́ọ́dà wọn ni wọ́n níbẹ̀ ṣe wọ́n ni. ẹni tó bá kù kẹ́kẹ́ yóò dà lọ́pọ̀ ẹni tó bẹ́ẹ̀ lọ́pọ̀ ẹ̀fẹ́ ta ló ní ni. wọ́n bẹ́ẹ̀ kọ́ ẹni tó ní ni nígbà bá bẹ̀rẹ̀ sí lẹ́sẹ̀ ni. bá ní gbá sí ni فذلك إن صلى على المدينة يقول نقل عليها محمد صلى الله عليه وسلم إنه عليه أن صلى الله عليه وسلم قلنا لحالة فيها أسوأ وصول سواء من المدينة ومن ذلك أحسن البيت أو أو مهتمان tàbí tó rìn ẹ̀rọ dàda rẹ̀ fẹ́lẹ̀ nínú ẹ̀sìn tó wá rìn lọ́wọ́ nínú mọ̀dínà yìí fa àdéhùn àdéhùn bọ́ ìwọ ìmọ̀lá rẹ̀ ká alẹ́ ti ní ìgbẹ́ lọ́wọ́ kọ́ máa bá ibi tí àwọn mọ̀lẹ́kà tó máa bá ń bọ́ mọ̀lẹ́kà yóò máa tẹ́lẹ̀ والناس أجمعين إن لم يبقى أنت ولا قمر الرباء لا يقبل الله منه فرضا ولا حدا عمره بيتبع الكروج مذكر سأل فقط لا تعرفين أبدا أنا في المدينة بعد الشيء حديث من النبي صلى الله عليه وسلم قل لا يكيل آل وأهل المدينة لسوء إلا ذاب كما يضر الملك بالماء قل المدينة أنت كون من واقو كون كتب واقو pẹ̀lú àwọn ará àbí rẹ̀ àti kọ́jẹ́ tí wọ́n bọ̀ fún òyìnbó gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ máa lọ lòdì. ìdí yẹn bá wọn mú pẹ̀lú àwọn àbí rẹ̀ yúbọ̀ wọ́rọ̀ ọ̀bọ̀ òyìnbó gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ máa lọ lòdì. nínú àdéhùn mi àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn látara ìkẹlẹ̀ látara ti gbẹ̀mí ìlú yìí àdéhùn sọ̀rọ̀ lọ́wọ́ àdéhùn nínú àdéhùn mi ó ní ẹ̀mí gbogbo àti nàbí rẹ̀ ó ní arákùnrin tó ń pè wọ́n ti dẹ̀dẹ̀ àì ó ní gbogbo òlu ayé kọ́ká ní ojú orí pé kí ni a nílò ìfọ̀n tó bá ti òfin ayé àwọn oríṣiríṣi àwọn ọ̀fẹ́ ní òṣèlè nínú àwọn ọ̀fẹ́ bá ti wá ní òṣèlè òun náà ní aburú arákùnrin tó ń pè ní àdéhùn mi dẹ̀dẹ̀ àì àdéhùn mi dẹ̀dẹ̀ àì àti nínú kò sí àdéhùn tó wáyé tí yóò sọ̀rọ̀ rẹ̀ fáwọn ọ̀dọ́ rẹ̀ èmi náà wọ́n ń sọ̀rọ̀ rẹ̀ fún yóò wọ́n nílò wá àwọn àti ìyá olólùkẹ́ni ọlọ́kùnrin yìí kọ́ wá dé àtìmí olùkọ́ ti dé lórí ayé àtìmí wá dé fún àkọ́kọ́ tí ó lò lórí ayé kàtà lè dé bí ọdún kan ló tiri ọdún àkọ́kọ́ tí ó lò àwọn ọkọ̀ wa ń bẹ̀rù àti ìgbẹ́ tó ìwú òjò kẹlẹ̀ láti gbé ní bọ́lẹ̀ àtìmí ní ìkọ́ ti rú nílá ẹ máa dùn wọn lójọ́ ẹ̀ ní tó mọ̀ tó wọn lókè lẹ́yìn ìwọ ọdún kẹ ọjọ́ yóò gùn yẹn ìwọ ọdún kẹ ọdún kọ ọdún ẹlẹ́ẹ̀kejì alẹ́kẹ́kẹ́ ní oṣù ni ọdún ẹlẹ́ẹ̀kẹta gẹ́gẹ́ ní ọ̀sẹ̀ ni àwọn tó mú wa dàbí lọ́mọ ọ̀dọ́ alẹ́mọ alẹ́kọ̀ọ́kọ́ orílẹ̀ ìpàdà kùtù òyìnbí ìdáná kí á náwó ìtọ́jú àbúkọ́ káàdì ọ̀sẹ̀ ìtẹ̀lẹ̀ òyìnbí. torí kí ni alẹ́bí lọ́wọ́ ti fi àwọn olùsọ táwọn àyẹ̀ rẹ̀ nípa àdéhùn ní adéṣọ lọ́wọ́ ẹ̀ náà ó ní òdìdí tó ń kì ní mọ́tà àti mọ̀bí náà kan bẹ̀rẹ̀ fẹ́rẹ̀ kò ní ó ní wọn kó mọ́kà àti wọ̀sí rẹ̀ wọ́n sáré kó mọ́kà wọ́n sáré kó wọ̀sí rẹ̀ tí ò ní sí ònẹ́lì tí ò ní sí kéde nílẹ̀ ìyẹn wọn bàbá mi ò tó jáde láyé àti ìdí oye pé mọ́kà àti wọ̀sí rẹ̀ láyé nínú lòtùfà ọ̀sẹ̀ tó kékeré lọ́ra sílẹ̀ mọ́kà àti wọ̀sí rẹ̀ ìyẹn ló dé sí àwọn tú àwọn ìyàwó ní sáré bí òde jáde tán láti ní wọ́ọ̀ kó ní gbogbo ọkọ̀ òṣèlú mọ́kà wọ̀sí rẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ìfẹ́ tí ọ̀ ìjọba dáhùn gbogbo àwọn oríṣiríṣi báyìí dà lónìí tí wọ́n bá ń pe kí ní ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ti jẹ́jẹ́ àti ìyá àti wọ́n ti máa ń lọ sábà pàdé wọn ibẹ̀ ló máa ń fà yìí wọn tí oríṣiríṣi bẹ̀rẹ̀ ní oríṣi àwọn ọ̀fẹ́ wà torí pé ìyá àgbà tí wọ́n àti jẹ́jẹ́ rẹ̀ gbogbo eléyìí sára mọ́tà àti mọ̀dínà èyí ló wà èyí mọ́tà àti tí wọ́n ti rẹ̀ sí mọ́tà àti mọ̀dínà tó gbogbo ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn èyí wọn wọ́n máa bá bá àdé torí tí wọ́n kà àti mọ̀dínà yẹn kọ̀ òtún àti àyè lọ́wọ́ tó ń jẹ́ pé yìí ló ẹni tó bá kàdà àgẹ̀rẹ̀ ìwà tó lọ́rọ̀ wọn balẹ̀. àkùrí tí àyè tó lọ́wọ́ àdéjọ́lá tó ń pè ní àyè ọwọ́ ní tó tẹ̀ pé ọ̀rẹ́ yẹn ti fi gbogbo mùsùlùmí ayé ọ̀la pè ní àyè ọwọ́ nínú àdéhùn yẹn àdéhùn ọ̀wọ́ àdéjọ́lá ó ní ẹ̀jú òdìrẹ̀ yà bí àdéjọ́lá ọkùnrin tá a ti mú àdéjọ́lá yóò fi èso rẹ̀ yóò wálé wọ́n ti lu láìka yóò wá rí àmàlẹ́kà lọ́jọ́ yà á lùtù yà á ti gbòòkà tí wọ́n ti sọ. Èmi ọ̀láyé wọn wà lẹ́sẹ̀ àjẹjọ́ ló lè sùn ara bẹ́ẹ̀ kò ní jẹ́ tọ̀hún àtàkárà yẹn kò ní sun wọn insha Allah láti lè padà tó wù mí. bákan ní pé alẹ́ sọ̀rọ̀ bá wà lẹ́sẹ̀ ó ní ẹ̀rí mọ́ ọmọ yẹn fẹ́ yíwọ́ mi báyìí ọ̀tọ́tù mẹ́rin yá àlùjẹ́ nù. ilé ìyá nẹ́bí tí àyíní ní báyìí láàrin méjèèjì rọ́ọ̀lọ́tù mẹ́rin yá àlùjẹ́ so àwọn ti ti gbọ́dọ̀ láti ànábi àtìlé rẹ̀ àkópapọ̀ ni torí pé báyìí máa ṣe ń ti ká lọ́wọ́ ó máa ń yọrí láti mọ́sálásí sínú yàrá Aisha ìyàwó Aisha máa ń bá lè fi ìyá ayò rẹ̀ káàkiri mọ̀ mọ́sálásí àtìlé àtẹ̀sí lọ́wọ́ ṣe wà káàkọ̀ tó. àbí wọ́n ní láàrin inú ilé mi tẹ̀ wù yẹn tí ní bàtí ìdúró ṣe ní ṣe ń báyìí ìyẹn ló bí àyè yẹn àti àyè mi tí ìjọba ọ̀rùn rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ tí wọ́n sàmì rẹ̀ tí wọ́n máa bá wọn wọ́n sà kẹta lọ́dọ̀ tó lè yí ìṣọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó jẹ́ nà kí wọ́n fi mọ̀ pé àyè yẹn kàlà fún àyè yẹn wọ́n mọ̀ lọ́wọ́ àlẹ́ ní wọ́n lọ́wọ́ àyè wọ́n lè ṣe pé láàrin ilé mi kí bíwá yìí ọ̀rọ̀ tó jẹ́ nà àbábẹ̀rẹ̀ pé nínú àdéhùn mi báyìí sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́ràn tó fi ń sọ ọlá tí ń bẹ fún ìjọba ó ní ẹ̀rí wọ́n ti sọ pé wọ́n á yẹ mú tàbí wọ́n ṣe lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ ẹni ọba láǹfààní tó lágbára àti wọ́n kọ́ ọ̀sán ìmọ̀lẹ́ àtẹ̀lẹ́ kò sí ẹ̀wọ̀ wọ́n ní adé ọ̀rọ̀ náà máa tàbí náà wọ́n ti dà sí yín sí ìgbàgbọ́ lọ́wọ́ kó sọ̀rọ̀ ìjà pátápátá ẹ̀wọ̀ tẹ́lá yìí ní adé ọ̀rọ̀ náà máa tàbí náà ní mo sì gbẹ̀gbọ́ pátá àdéhùn ìfàhà òṣèlú àti ìfàhà òṣèlú àti ìfàhà òṣèlú àti ìfàhà ọlá tí ń bẹ fún àwọn ìlú òun náà pé àìsàn ọlọ́wà lọ́dà ọ̀pọ̀ títí lórí ìlú mọ̀dínà ó tún wá mẹ́nu bá tánú rẹ̀ èyí tó bẹ̀ tó ń bẹ àjùwà ó ní wọ́n sàkóso àkóso ẹ̀yọ́ ọ̀run sábà ọ̀rọ̀ àjùwà lẹ́nu yẹn tó gbọ́ òwe láti kàlí àwọn tó ń wọlé ó lè tó wáá dín tó pàtó ọkọ̀ dín ló mú alẹ́ tó wáá dín ìjọ ọkọ̀

ìyẹn ló ti jẹ́ pé àwọn ẹni ìsáájú àwọn jù àti àwọn ẹ̀sọ́rọ́ ìmùwé wọn wọ́n ti kà á sí àdébì tẹ́ ń bọ̀ wá lókè ayé ṣùgbọ́n àdébì yẹn inú tí lẹ́nu wọn ni pé ibi títà bí mo bá pọ̀ ní òde ìyẹn ló fà wọn jẹ́ káàdé bí wọn kówó dé ìlùmọ̀dí náà ọ̀pọ̀lọpọ̀ wọn ti kówó dé ìlùmọ̀dí náà àbí ti bá ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ní wọ́n sì máa ń sọ fún àwọn aláàbọ̀dínlẹ̀ àwọn aláàbọ̀dínlẹ̀ gbà yẹ kèfèrí ni wọ́n. wọ́n máa ń sọ wọn pé tí àlejò lọ́wọ́ fẹ́ dé ilẹ̀ yẹn bá dé à gbogbo ẹ̀yìn rí àwọn gbòòrò sí. ṣùgbọ́n wọn ọ̀rẹ́ ẹ̀ bá dé ìlú wọn jẹ̀ra wọn wá. wọn ọ̀rẹ́ ẹ̀ bí wọ́n jẹ̀ra wọn ìjẹ́ lọ́wọ́ ìlọ́wọ́ jẹ́ wàhálà fún wọn. wọ́n á torí tó bá wọn bá ní wọn pàtàkì ọ̀nà pàtàkì ọ̀nà ẹ̀kún aláàjẹ sí mi àní àtúntọ́lá fún mi lùkọ́ àtàrẹ pátá torí tó wọn bí àlejò pọ̀ nínú ọmọ ìsirẹ́lì. ṣùgbọ́n ọ̀kẹ́rẹ́ fún ọba sí nínú àwọn alábáwá ọba ẹgbẹ́ ọ̀kẹ́ èyí tó fi gbogbo ayé èyí tó wọ́n tún wọn tó pọ̀ pé kò dénú àwọn kò dénú àwọn yẹn àwọn tó wọ́n wọ́n wọ́n rẹ̀ àdébì lọ́wọ́ wọ́n wá ń dàbí àwọn tó wọ́n àwọn ọmọ tí wọ́n pè sí àkíyàn kalẹ̀ kọ́ nípa màkàmá ní sọ̀rọ̀ lọ́wọ́ ìsọ̀rọ̀ ìgbà ọkọ̀ wọn ti mọ̀ sílẹ̀ àwọn ọkọ̀ ọ̀dọ́ tẹ̀lé. torí tí bàtà wà láwọn mọ́kà tí wọ́n ti sin àlẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ̀sílẹ̀ àwọn ará àmọ̀dílẹ̀ wọ́n ti lọ́ọ́ bá ní kékeré máa bọ̀ wá. àwọn ọkọ̀ ọ̀lẹ́dẹ̀tò àti ti sọ̀rọ̀ lọ́wọ́ àtẹ̀sílẹ̀ ó ti lọ́mọ́ sáà fún un mẹ́yìn tí sáwọn olùsàlẹ̀ òkè òun tí lọ fún ọ ní ẹ̀sìn ilẹ̀ láti òdodo ní kí kọ́ ọ nípa á kó bẹ́ẹ̀ ní ìṣẹ̀lẹ̀ lọ. àbúrò sọ̀rọ̀ mọ́ wà lọ́sẹ̀lá ó ń dínú mọ̀dínlẹ̀ àwọn alábọ̀dé ẹ̀sìn jáde láti pàdé àtẹ́bí ó ń kọ́ni fún nítorí òfin ọ̀dọ́ nínú kó nínú kó dé ìgbà wọn lẹ́nu kàánà ọlọ́run ó ti pè bẹ́ẹ̀ nìyẹn wọ́n lọ káàná ní ọ̀sán ọ̀sán kó dàbí káwọn tó kù kàánà kẹ̀ ìlú ẹ̀ lọ. ó ká ló fún wọn ní sáré ní ọ̀rọ̀ tó gbó ọ̀rọ̀ tó kò lú ṣùgbọ́n ní sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́ra ó ń sọ fún ọjọ́ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ìjọ ọ̀kùnrin mú mi ẹ̀sí ilẹ̀ wọn ní àmà àwọ̀ ọlọ́run pọ̀ máa ń lè nígbà tí ìkan òkè wá dé ilé àbú àlùbí àlàǹtọ́rí ọwọ́ akúlẹ̀ síbẹ̀ ojú ó ti alẹ́ àlẹ́ ìta àwọn àgbẹ̀ ni. àlùbí kúlẹ̀ síbẹ̀ ibẹ̀ ló ti wá lọ́sẹ̀ gbọ́ngàn òun ká kọ́ mọ́tàláṣí àti mo wá ara yìí tí wọ́n kọ́ mọ́tàláṣí rẹ̀ yẹn sí. àwọn ọmọ òun kẹ́kẹ́ wọ́n nílẹ̀ yẹn wọ́n náà bá nílẹ̀ lọ́fẹ̀ẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́sọ̀lá àti mi rárá àti mi fún olówó rẹ̀. fífún olówó rẹ̀ yìí òun náà ní fífún mọ́tàláṣí òun máa fẹ́ fún òun mọ́tàláṣí àti sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́sọ̀lá. torí pé tí ọ̀bá fún olówó rẹ̀ ó súnmọ́ káyọ̀ ọ̀fẹ́ sí máa wọ rẹ̀ lónìí fún wọn kílè wà yẹn. títún òṣèlú ẹni wọn ẹ̀rọ ẹ̀rí ọ̀rá àyè bá bá bá àwọn ẹ̀sìn ṣùgbọ́n wọn bá àlejò ọlọ́gbọ́n náà ní ìdíjẹ́ ìwúrẹ́ ló fún àlejò pé lẹ́yìn kúkú rẹ̀ fún wọn ni àlejò ìjẹ́ owó ilẹ̀ yìí fún wọn kọ́ mọ́tọ́lá tó ti kọ́ ilé lẹ́ka pọ̀ òbí ìta àwọn kọ́tà ní ìfọ̀rọ̀ yìí tó ti lé lọ màkínà nínú màkínà yìí ọtí èlò kan kọ́nà àlejò lágbára tó tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bẹ́ẹ̀ yẹ̀ yẹ̀ ti tú ọ̀gbọ́n bẹ́ẹ̀ kò tó kọ̀ kẹ́lá yìí òsínú kan tọ́jú lọ mọ́tà bẹ́ẹ̀ kò tó òsínú kan tọ́jú lọ mọ́tà lórí ayé ọlọ́ọ̀bá àlejò ọlá ọba méjèèjì ọlá àlejò ó ti gbọ́lá fún wọn ìrọ́jẹ́ pé ìpàpàrà yìí ọgbọ́dọ̀ máa bẹ tí gbogbo ẹni tí lọ sí àjọ wọn ta ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní ọ̀fẹ́ wọn ni bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ò ti ní àjọ ọgbọ́dọ̀ máa gbà ní ọ̀fẹ́ rẹ̀ pé ìlú ńlá tó wà àlejò lásán nìyí ìlú tó wà àlejò lásán nìyí ìlú tó múlẹ̀ sọ̀rọ̀ àti ìdásílẹ̀ ìlú ìlú tó dé ike àwọn ẹ̀sìn kẹ́ńpẹ́ òsibí láti tẹ́lájú àgbèrè kẹ́lẹ̀ òsibí láti ṣe torí nínú táwọn ènìyàn láti alúgbàgbà nìkan tó dé ike tá a bá dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti àti àjò tó wà á bẹ̀rẹ̀ òfin kọ̀ọ̀rọ̀ láti ọ̀pọ̀lọpọ̀ àti ọ̀lọ́run. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه أجمعين أما بعد عباد الله فإن النبي صلى الله عليه وسلم وقت وقت لأهل المدينة إلى الحليفة ولأهل شام الجحفة والآل التي في قلب المنازل والآل اليمن يمن يلملم وقال أردنا لهن ولكل آت أسعى عليهن من غيرهن ممن أراد الحج والعمرة وما كان دون ذلك وبنيت أنشأ حتى أهل مكة من مكة رواه مسلم ولما أخر الكلام كلام الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وقل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أنتم ومعايا أجمعين. لأن أخبرك أنك محمد صلى الله عليه وسلم يلا يلا الله يخليكم يا أخي يقول. وأنا عليها وليه ní káwọn òkèlè àti òṣìṣẹ́ ọba aláàbẹ̀lú ara tó di ọjọ́ àjíǹde. ẹ̀yẹ́rú tó wà ọ̀dọ́ ẹ̀rí pé ọ̀rọ̀ nípa wọ́n fẹ́ àti wọ́n ní ẹ̀ àwọn àtọ́rí àwọn ẹ̀ka tó lọ gbélé àwọn olùgbéjèèjì lórí. èyí tí òsì fún mi kankan lágbàáyé ìyá là ń sọ̀rọ̀ ọba ìyá ló tẹ́ pé ẹni tó gbọ́dọ̀ oṣù ó wá bí àwọn ẹgbẹ́ kọ́ bá àtàdùà ìrọ̀lùkọ̀ òun fà ṣètọ́nù ló gbà ló torí pé kí ni àìsàn ẹ̀ tó wà lórí ayé náà nìyẹn. bẹ́ẹ̀ ni kò sí ẹni tó lè oṣù kọ́ wá pé òun ní àti lówó òun ti wá tẹ àwọn àyíkárẹ̀ dájú àmì náà wá ní hajj lórí ayé àlùkòtò ìṣùlọ́gba torí pé kí ni àyíkárẹ̀ táàbí máa ní hajj lórí ayé òun náà ní wọ́n ká. ilé mọ̀dínà ti fà kò sí hajj kankan ìlú mọ̀dínà bọ́lá wa ti sọ alẹ́ tó bọ́lá wa ti kàáyé tó kò sí ti hajj ní mọ̀dínà gbogbo ti hajj pátápátá kọ́ta ni wọ́n ti ṣe. bẹ́ẹ̀ ni àwọn oníṣẹ́ bá ti lù mọ̀dínà ẹ̀yin ó rí orí ọlá ńlá èyí tí ọlọ́run bá lè fi ọlá tó ti fún àlẹ́bà Muhammad lọ́wọ́ ọ̀lẹ́gbẹ́lá. àwọn máa ń sọ nínú bàbá wa wọ́n máa ń dání wákà ó rí òde ní ọ̀bádéwájú ìnàlẹ́ yí ọlá. onímọ̀ bàbá mú fẹ́ mọ̀dí òfẹ́ wọn fẹ́ wọn mọ̀ kẹ́hìndé. torí tí orí ńlá gbọ́dọ̀ wà lè yọ láti sí ìlú mọ̀dí náà sí ìlú ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ṣe hajj tẹ̀síbẹ̀ gbogbo ní mẹ́rin bábà ìyàwó ọ̀sìn àbẹ̀wò ni àtàwọn àyà àkọ́lé àwọn àyẹyẹ ilé ti báyìí ní gbogbo ẹ̀ sọ̀rọ̀ àbẹ̀ hajj gẹ́gẹ́ ni tàbí ara wúrọ́ kẹ́kẹ́ ló mọ̀ sílẹ̀ ìlú mọ́tì àlejò ẹ̀ wà pátá bákan ẹ̀ pé ẹgbẹ́ ẹ̀sọ̀rọ̀ ọ̀gá kéde àwọn ẹ̀sọ̀ àwọn àdìsọ́ ní wọn àdìsọ́ ṣe mọ̀ sí ó ní wọ́n kọ́ kẹ́lẹ́ àyè màdí náà lọ́rùn mẹ́fà nínú àwọn kẹtọ́ ẹgbẹ́ ìbáàdà ni ìjọ lọ́wọ́ ẹni tí ìjọ lọ́kàn yìí mo fẹ́ kó máa fi èmi náà láti àníyẹ tó ti báyìí tó kó kó àníyẹ wọn sí kì í ṣe pé torí kí wọ́n ní pèmí náà láti ni ṣùgbọ́n mo fẹ́ lọ sí ìjọ ìkan nínú ìjọ tó ga lọ́rọ̀ lọ́rọ̀ ìfún ìjọ tó ga ni kì í ṣe tọ́rọ̀ sí àhàlẹ̀ ẹjọ́ sí rárá ní ti bẹ̀rẹ̀ kọjá rẹ̀ kò wá kí ọmọ yìí ní àǹfààní bẹ́ẹ̀ ní ìṣòro rẹ̀

ó ní ẹgbẹ́ ìdáwó lórí ẹ̀wọ̀n tẹ̀lé ní sáà káyìí wọn lọ́yọ̀ tí òṣèlú wọn lè fi ọ̀dọ́ yẹ o wọn lágbára ni ọlọ́mọ ti ẹkú yẹ òkú àti ìlẹ̀tọ́ ọ̀rọ̀ yìí. torí pé kí abáwá ayọ̀ ní ọmọ àlè ó lé ní kọ́lágbára láti tí ọmọ ó ní ẹni yẹn kó má fi kíkà ó bí àwọn oníyẹn wà fún mi àti ilẹ̀ tó wá tẹ̀lé. bẹ́ẹ̀ ni ọmọ ọwọ́ akọ́lá ọwọ́ akọ́ òbí ṣe fẹ́ àbára ah, ọ̀rọ̀ yẹn lẹ́lẹ́ ẹ lọ kẹ́ yìí nínú ìṣẹ̀lẹ̀ ìtọ́bẹ̀ ti lágbára ọ̀rọ̀ yẹn lẹ́lẹ́ ọba máa dọ̀ lọ́wọ́ lọ́wọ́ ní yọ ṣùgbọ́n yọ kẹ́ yẹn nínú ìṣẹ̀lẹ̀ ìtọ́bẹ̀ ti lágbára ọgbọ́dọ̀ lọ ni. báyìí kọ́ alùpùpù wà nípa ọwọ́ ti àwọn àyè tí a ti máa gbé ìṣòro gbogbo mọ́kànlá lọ sírẹ́tì ni àbímọ̀ níbẹ̀. torí méjì ni àwọn ọ̀gá yìí ó ti dá mi níbi rẹ̀ yóò fi kẹ̀kẹ́ rọ́bọ̀. orígun tó pàtàkì ní orígun Islam ní ìlú orígun aájì rẹ̀. orígun aájì ara ẹni ẹ̀rọ mi wá. orígun aájì òun ni àkáyù wá. orígun aájì òun ni àtọ̀wá wá. orígun aájì òkúrúkú mi àrọ̀bà. mílẹ̀ ni ọ̀kẹ́ tí wọ́n gbọ́dọ̀ pè é níbẹ̀. lábẹ́ ìlú ti ṣùgbọ́n nínú àwọn tí máa ń láàyè jù ní ọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ na bẹ́ẹ̀ ní nàìjíríà wọn òun náà ya. jíjẹ́ ṣẹ̀rọ̀mù ni. ṣẹ̀rọ̀mù ni pé ìṣẹ̀lẹ̀ áàjì mo ti bẹ̀rẹ̀ ṣẹ́ áàjì láàjì. káyọ̀ bí ibi tẹ́ẹ̀kì máa gbé ìrọ́mi tẹ́ẹ̀kì bẹ̀rẹ̀ tẹ́ áì òun ni gbúdọ̀ gbúdọ̀ olóko bẹ́ẹ̀ tí dàbí wọ́n ń pè ní lónìí yẹn gbogbo ẹni bá jẹ́ àmọ̀tẹ́ ẹni لبيك حجة متمتع بها وعمرة ìfowópamọ́ dání ẹ̀sùn mọ́tẹ́ ní òkè àti àtúwúrọ́ papọ̀ lẹ́sìn àti àtọ́sùn nínú ẹgbẹ́ sílẹ̀ papọ̀. àníyàn tí yóò mú wáyé òun gẹ́gẹ́ ló ń pè é ẹ̀rọ àmì lásán lásán yẹn jẹ́ àmì lásán. torípé ẹni tí ọ̀gá lágbára aṣọ yẹn tẹ́lẹ̀ àwọn onígbà láyé àtọ́kọ́ bá lágbára. ṣùgbọ́n àtọ́ yẹn aṣọ àmì tẹ́lẹ̀ bá lágbára. aṣọ yẹn wá ní

kò sí níyà rárá kò sí ní kọ́ọ̀sì kankan ní dídá pé àtẹ́jà àtẹ́jà ní kọ́ọ̀sì rárá ìyẹn ló wà àtẹ́jà ní wàá ní kúrò kò lẹ́yìn kúrò kò lẹ́yìn fàyẹ àbíbi ní gbogbo ẹ̀ tó dára àbọ̀dí náà bọ̀dí sọ̀rọ̀ àdìsí yẹn àti wàá ní gbàgbó fẹ́ẹ́ ti gbogbo àwọn ìyẹn tẹ́ pé kúrò kò lẹ́yìn bá bọ́ọ̀ ara àbọ̀dí náà jẹ́jà agbóhóní bákẹ́lẹ̀ àwọn tó bá jẹ́ ara yẹ́mọ̀ yàrá bọ́ọ̀lù ní tiwọn àwọn tó bá jẹ́ eh, ara ṣáà àwọn àdúgbò wa ní gbogbo ẹni tí bá wá kọjá láwọn àyè tí wọ́n bá wá kí èèta ara amọ́ta kí èèta ara àbàdínà kí èèta ara gbogbo àwọn tó bá ń wá tí wọ́n kọjá lẹ́yìn ibi náà ni wọ́n máa ṣe táwọn máa gbé ìrọ̀rùn wọn. àwọn àyè tẹ̀lé bí ikú bẹ́ẹ̀ ni ó ìlú mọ́ta. àwọn torí pé bí wọ́n ní láti sí àwọn àbẹ̀tí wọn fi débi ìfọ́sù wọn yẹn kúrò ní ẹ̀fà yẹn láti ní àgbà òhánì ọlọ́wọ́ tó ọ̀rẹ́ àtẹ́tí kìlò ní sínú mọ̀tòkìlò mọ́tà wọ́n ọ̀rẹ́ àtẹ́tí kìlò ní. wọ́n ti gbé ẹ̀rọ mọ̀mọ́ tó dé ìlú mọ́tà ṣùgbọ́n kí àwọn yòókù yẹn ó súnmọ́ èló ẹ̀ fẹ́ lù òun lọ́wọ́ eighty kìlò sínú mọ́tà ẹ̀ àbí ọ̀wá kọ ọ̀wá dọ̀rọ̀ yẹn tó pé àwọn tí wọ́n ń gbé lọ́gbà ń kọ́ lọ́wọ́ pé àwọn àwọn onídìí ọgbà yẹn báwọn náà yẹ wá ní onira àwọn tí ọ̀wá sílẹ̀ yẹn àti ní ewúrẹ́ àwọn ará amọ́síkà wọ́n ti rẹ̀ ayé fún àyíṣà à níbi tí wọ́n ń gbé àwọn ìgbé ìrọ̀ yóò gbé ẹ ọmọ mọ́kà tàbí ní gbèlú mọ́kà òṣìṣẹ́ mọ́kà ìjọba ẹgbẹ́ àìsàn ẹgbẹ́ àì nínú mọ́kà ló lè yọ inú ilé rẹ̀ ló ti gbé ṣèwọ́n mi ló ti dàbí ẹ̀ yóò máa lọ sí ibi òtítì ńlọ àìfún àti wọ́n ní ńlọ ńlọ yẹn ni wọ́n jáde kó ní inú haram wọ́n jáde sí ìgbà tó bá ti kó súnmọ́ tó bá wù wọ́n bí alákòókò ti wá haram àbí wọ́n lè lọ lẹ́nu sí láti gbé èyí jẹ́ ńlọ wọn. Ibu àwọn wá jẹ́ ọmọ Nàìjíríà àyíkì ni wọ́n á dábàá jẹ inú wọn sọ yóòfà yóòfà yẹn òun ti àwọn ará ṣáà. Yóòfà yẹn wá ní ìwọ́n ṣe ní wọ́n bí gbòòrò yóòfà yẹn ti kùn bẹ́ẹ̀ báyẹn ṣùgbọ́n ọjọ́ ìgbà yẹn kò sí yàpọ̀ sí mẹ́ yàpọ̀ sí ní sọ̀kọ́ ẹ̀ ẹ̀sẹ̀yìn òní láti bẹ̀ yẹn. àwọn tó bá tí wọ́n máa ń kó àwọn tó mọ̀ nípa ètò mú ìdíkéèdì pé ẹni tó bá fẹ́ bẹ̀rẹ̀ rọ́ọ̀mù rẹ o àti débi tí owó ti bẹ̀rẹ̀ rọ́ọ̀mù. ìyẹn ló jẹ́ pé nínú nǹkan tó dáa fún pé lọ́wọ́ ti láti pé ó dáa púpọ̀ fún ó ti wẹ̀ kí wọ́n láti dáa lẹ́nu ó ti wẹ̀ láti rẹ̀ kó ti wẹ̀ láti rẹ̀ tó ti fẹ́ gbéra tó lé pé kó ti wẹ̀ tó bá ti yóò akéde tó ń bá wọn tó bá ti jẹ́ ká ni wọ́n mú wọn lọ kọ́kẹ́ máa wọ́sọ̀ rẹ̀ yẹ kí aṣọ ẹ̀rọ yẹn kó wọ́pọ̀ ló máa ń yẹ wa. bákan ní pé tí wọn ọ̀gá wa bí ọ̀gá wa wẹ̀ ìwẹ̀ yẹn tún nẹ̀ ìgbẹ́tọ̀ rẹ̀ ó fẹ́ fà ní àti wọ aṣọ rẹ̀ lẹ́fẹ̀ kó má ní ẹ̀wà. tó pẹ̀lú láti lu pé ìwé ìwé náà ló ń kó wọn lọ láti lu pé ìwé òsèlú yòó ni wọ́n ti wọ aṣọ ẹ̀rọ wọn. wọ́n ní pé pẹ̀lú ìrọ́ọ̀mù wọn ìyẹn tó lòdò lẹ́yìn bá ìjẹ̀lá ló ti yí o ibẹ̀ náà ni wọ́n ti gbé sí wọn. ẹni tó wá kọjá ní àwọn àyẹ̀wò ọ̀kan bẹ́ẹ̀ àwọn nàìjíríà tó wọ́n pẹ̀lẹ́ ìdíra tàbí tí wọ́n tún lè lọ gbẹ́lẹ̀ láti ló ti yí o ibẹ̀ ló ti ẹ̀rọ wọn. ìyẹn ló tẹ̀lẹ̀ pẹ̀lú àwọn láti nígbà tó bá da àsìkò tí wọ́n fẹ́ ṣe án ẹ̀ẹ́dẹ̀ wúrọ̀ àwọn tí wọ́n tún wọ́n bẹ̀rẹ̀ wọ́n ti gbé wọ́n ti wọ̀ láta ni wọ́n ti o tẹ́ fún wọ́n ní ìlà tí wọ́n ti dára lọ́kà yìí wọn ọ̀pá ti padà sẹ́yìn bí wọ́n ti gbé kárọ̀ tí wọ́n fún kúmúrọ̀ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́ba ti lọ́ọ́ gbé fún káàdì ìgbé wọn ti dára lọ́kà ibi wọ́n gbé nínú wọn jà yẹn láti wá yẹn ni wọ́n ti jáde kò ní kúmúrọ̀ lọ́kà á ju káàdì tó bá yára tí wọ́n ti jọba bẹ̀rẹ̀ yẹn ìgbà tó múrọ̀ lẹ́yìn káàdì o ṣùgbọ́n múrọ̀ lọ́kọ̀ tó yẹ kò ní ọ̀sáájú àwọn ìyẹ̀wò ìlú wa ti kókó gbogbo wa la di àwọn pẹ̀lú ìwádìí wa lẹ́yìn ẹ̀dí awádìí rẹ̀ ẹ̀jẹ̀ awájú rẹ̀ tó èyí máa mọ̀ nígbà wọn wọn lórí ẹ̀kọ́ alágbá ti gbéra ẹbí náà tó gbé àwọn àdúró yìí níbo là ń lọ bẹ́ẹ̀ èyí ó máa bí rẹ̀ tí o bá ti yẹn tí o bá ti yẹn èyí ó ní àtàlùkò owó yẹn kó wá mọ ìtọ́rọ̀ onídàbí òwe ní kúrẹ́ kó rẹ̀ lọ kó rẹ̀ lọ owó yẹn ó pọ̀ tó dáa bẹ́ẹ̀ wàhálà ní o ti ṣe ní wọ́n ṣe àjẹgẹ̀ àwọn ará ti wà láwùjọ tó dáwọ̀ tó àwọn tí wọ́n ti kúnlẹ̀ àtàwọn tó tẹ̀lé tí wọ́n àwọn àjà wọn tó wọ́n dá agbára àwọn ọlọ́wọ́ rẹ̀ fún akọ́wọ́n bá akọ́wọ́n bá akọ́wọ́n yìí o wọ́n láì tó lálẹ́ yẹn ẹ̀dá mọ̀kọ́ ló dáa jùlọ ọlọ́wọ́ bá ní làǹkó dáa jùlọ àdúgbò Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò gbogbo nǹkan tí wọ́n kọ́ mẹ́sì náà kì í ṣe sí àdúgbò àdúgbò àmì òun náà ti máa ń gbọ́ ìdí òun náà ọlọ́wọ́ àtẹ̀kọ́ máa ń dúró náà wọ́n láì tó lọ́wọ́ láwùjọ rẹ̀ àbẹ́wọ̀n kọ̀ọ̀kan ìwọ̀n tààlà alámọ̀lú ọlọ́mọdé ìlú láéláé alámọ̀lú ọlọ́mọdé ìlú láéláé àbẹ́rẹ́ àtúntò náà wà lẹ́kẹ̀ẹ́ fún àwọn ìlú tí a ti wà náà wọ́n bá a tó ti náà ọlọ́pàá àwọn ẹ̀jẹ̀ pa àwọn ọmọ mi àjẹkẹ́ tó rọrùn àjẹkẹ́ tó rọrùn ọlọ́pàá tó rọrùn fún yín o ọlọ́pàá tó rọrùn fún yín o wọ́n bá sọ yín lọ wọ́n bá sọ yín bọ̀ ó sì sọ yín lẹ́yìn abẹ́rẹ́ wọn kò fà ọlọ́dún kìí hajj ní ọ̀gá wa hajj ma gbọ́dọ̀ máa mú sí ọ̀rọ̀ fún wa ọ̀dà àtọ́ra àwọn ọlọ́wọ́ fún rẹ̀ àbí wọn fún hajj wọn ala alábọ̀lọ́ fún mi ju láyé láyé ọlọ́run tún tẹ̀ fọ́ máa wa ó ti dà padà sí kọlọ́kọ́lá wa mẹ́ o àpadà sí kọlọ́kọ́lá wa mẹ́ o bẹ́ẹ̀ la bẹ́ẹ̀ wọn fi gbọ́ àwọn sùn ọlọ́wọ́ àti ọba àti wọn lórí tí ó bá wọn bá àwọn ọlọ́wọ́ àti ara àwọn ẹ̀rọ ìṣẹ̀ àwọn ọmọ ìjọba mẹ́rọ àwọn kò sáà lọ wàhálà nílẹ̀ ètò gbẹ́rẹ́ kẹrin ìṣòro àwọn mẹ́rọ ọ̀la ìṣòro ẹ̀rọ ìṣòro ọ̀la ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا بجعلنا صبر وكذبنا قدام وحسنا وقوم الكافرين اللهم انا نعوذ من دان البلاء ودرب الشقاء وسوء القضاء وشمالة الاعداء اللهم حسنا لنا في الامور كلها واجرنا في خدمنا ولا بالاخره اللهم انت ربنا بدعائك ووصلنا باجابتك وقل لك ما وصلنا واجرنا كما وصل الجلال والاكرام انك لا تخلف من هذا وصلى الله وسلم على سيدنا محمد واله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله